إسرائيل اذكروا نعمتي اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل نفع الله سبحانه وتعالى توسي مئتين مسلمي أترى لكي كرات جري فنبي صلى الله عليه وسلم أن طلعوا نتبع ما جاك في مقبوة لما نسالكم كيان نبي بني سالكم ولا رأو àtàwọn ará ilé àti sọ̀hábà rẹ̀ jẹ́wọ́n náà wà nù tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yìí lè fó gbára rẹ̀ lẹ̀ tí yìí lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí yìí lè fi ipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹ́ǹbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀mọ́kùnbí gbogbo ìgbà là ń rawọ́ra ṣẹ̀ṣẹ̀ subhanahu wa ta'ala wípé a jẹ́ àmọ́ ẹnì kọ̀ọ̀kan wa mẹ́jẹ́ agbẹ́bẹ̀dọ́ lórí ibú lọ́rùn kúlájà kan sọ rẹ o mẹ́jẹ́ agbẹ́bẹ̀dọ́ tá rẹ o intanet kọ̀ọ̀kan wa fílẹ̀ ta fi wá búrọ̀ lọ́wọ́ ba mọ́sá àbáni gbọ́jú bá a sì ń fẹ́ lọ wọlá ìjọkẹ́ soso rẹ. ìlú Ìbàdàn ọlọ́mọdé ọ̀darù ìlú wa ní Ṣáínà ọlọ́mọdé ọ̀darù láíláí. Ah, ah, ah. <laughs> ọkàn wa jura wa ló wà mí <laughs> ibà sì láàánú ìyá ni. jama ẹ̀dá kòtòrò lọ́n alọ́sọ̀lọ́wọ́ sàbójúkò fún gbogbo wa asáàtì sọ́nà lẹ́ẹ̀kan nǹkan tí ó fasábà bí n ta àfi pé àwọn mùsùlùmí wa kan láti ìṣẹ́yìn òun ní alamẹ́rì kan tó sì jẹ́ pọ́jọ ru èmi ó gbé mi àti yín rù ni ọlọ́run jogun mọ́sálásí kan fún wọn ní sẹ́yìn díẹ̀ ni mọ́sálásí yìí fi jù lọ mọ́sálásí ti wá di pé àwọn èèyàn tí ń kírun bí irú bíi sí ń tọ́fẹ̀ tó chọ́ọ̀tì ìsàlẹ̀ wọn ní jimá wọn wọ́n ń pe àdúgbò náà ní ọlọ́kọ̀ ọyọ̀ lọ́njọ́ jáde mọ́jà náà mọ́jà àfọ̀yàwó lẹ́bà yìí o pé obìnrin tó bá lọ́kọ láyé bí bá ń yọ ẹ̀ mọ́ bu nìtúmẹ̀ ọlọ́kọ̀ ó sì kí ni o gbogbo tí wọ́n fi ń gún wa wọ́n náà ni ọlọ́run jẹ́ àjọ pẹ́lú ara wa o ta ni ọyọ́ o ìjọ àti ní ìjẹjọ ibi tí tafsiri dédú ń jẹjọ ibẹ̀ náà láti gbé kọ́dà bá a lè tẹ̀wájú lẹ́nì agbọ́dọ̀ clear àárín yẹn torí pé ó mú ṣubú àlọ́wọ́ ó mú kí ni lọ́wọ́ ṣubú ha ṣubú àlà ń pè ní ìrújú jama'a bó tó tó sọ. So gbogbo ẹni tó fẹ́ sọ mss dẹgbẹ́ tí ọba lọ rí ìtúbá ọ̀daràn wájú ọlọ́run nítorí wípé ààyè kan tó tún kù lénìí tọ́mọ mùsùlùmí ti ń rí ẹ̀sìn mú wálé skul náà ni torí pé kí wọ́n fìyàn lé kéwú kọ̀sọ́dọ̀ máa àlìjẹ́ náà kó sì lọ skul kọ̀sọ́dọ̀ máa ná kí sì lò jí ó rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ láàrin ara wa a fírì síra wa àwa iná ńlá gbé rọ́yà ẹ̀sìn rọ́yà ó ní àsíá amíru bẹ́ẹ̀mẹsẹ̀ ṣiṣẹ́ rí ń jọ̀nù hadith tẹ kóòtì kìí ṣe authentic mo ti ka nǹkan báyìí báyìí báyìí táàfà báyìí báyìí sọ nǹkan tó kúnnà máa wojú ara wọn pé bẹ́ẹ̀ lẹ́tìrì bọ́lá mi tí ó tún náwó bẹ́ẹ̀ ni mi náà kà ah, amíru ni mo padà kí làmíru ó wí o abasi tó máa bá nǹkan yòókù lọ. Allah subhanahu wa ta'ala ó fún wa ní ní táǹpé ní sàbùkíyà sàbùkíyà ni káwọn kan ṣáájú èèyàn ṣe nǹkan ọlá ń bẹ fún ní táǹpé ní sàbùkíyà absalom lò fún abubakar nígbàtí èdè àìdèdè láàrin òun àti umar abubakar ó nu fùfù ni ṣùgbọ́jú ẹsẹ̀ náà nínú ni ó tó túká ó wá sọ̀rọ̀ bínú sí umar tó bu umar ọ̀rọ̀ yìí wá dùn umar umar ní tọ́ sọ yìí ìforíjì ọ̀ ń gbọ́ pẹ̀tùjú abakiri wálẹ̀ abakiri wa ń bẹ umar ń bẹ náà umar ló wọn ní gbọ́ bẹ́ẹ̀ bí umaru sì bínú lọ́nu aṣojú ẹsẹ̀ umaru ti foríjì nù rẹ̀ abakiri bá tó gbalẹ̀ umar lọ ńgbà tí ó délé kọ̀bà umar lé a kóò tó jẹ́ ń lọ bí anabi sí ẹ̀mí tiẹ̀ nu lọ́ba kọrẹ́nu lọ́ba kọrẹ́nu lọ́ba kọrẹ́nu ńgbà tó dọ̀ sàlám bá bí sẹ́ni lọ́ọ̀kan tó fọwọ́ mú aṣọ báyìí tó sí ojúgun rẹ̀ ti sílẹ̀ wọ́n sàfọwọ́ máa sọ tí ń bọ̀ báyìí ah àbí ni ah, ọkùnrin yìí wọn àti ẹnìkan fa nǹkan pọ̀ gba abubakar ṣèdè ansa ni sí òsì ọ̀sálámà àmìdàlú àti asọ́bà ti mẹ́mbẹ́ hadithu hadithu àbí dàrdà ni ọ̀nà ìbẹ́njọ kò ń jọ náà lànà bí ni abubakar bá kó lọ́bàrò nítòsẹ̀ láàrin mi àti umaru rè ah! ojú ẹsẹ̀ ni umaru náà bá yọ umaru ti forí jìn bí mọ̀rù ṣe dé ojú ẹsẹ̀ tánàbí gbọ́ gbogbo ẹjọ́ tí abakiri rò kalẹ̀ n ti ń sọ fún mọ̀rù ni pé kí ni abakiri fi sí ọ́ tó fílò ní foríjì wọ́n bá ní ah alayhi salam oúnjẹ ẹ̀tí ẹ̀tí apá foríjì ànábì ni no ó ti ó ti pín lẹ́mìí jù hálà àtàrí kú sọ ibi ẹnìkẹ́ nínú yín ò gbé abubakiri lẹ́mìí gbóná máa o torí pé ń jọ tí ọlọ́run kí n máa sọ la ilaha illallah sallallahu gbogbo ilẹ̀ ní mọ̀ ń parọ́ njọ́ náà ó ń lọ sọ pé lóòótọ́ ni mí nígbà tí nì tí ń jẹ́ nǹkan kan ó ń lọ da gbogbo dúkìá rẹ̀ lẹ̀ wà wà sáání ìtumọ̀ lédè lárúbáwá ni wípé ó ní bí mo ṣe lè lo dúkìá ní kíwọ̀ náà máa lò ánàbí bí mo ṣe fírìsì ló ṣe fírìsì àmì wọn ka gbọ́ àwọn kankan kan yìí aláàtàrí kúlì sọ́ọ̀hìbì ẹ bá ń fa bákìrì lẹ̀ ẹ má pinlẹ̀ mímọ́ o kí ni tá a fẹ́ múnú àdìsí sàbùkíyà la fẹ́ mú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá ti ṣáájú èèyàn ṣe nǹkan khususan fẹ́sìn ẹ̀ ti dá ṣáájú kamasi wà gbọ́ ẹ ṣe kí ni o ẹ ti di aṣáájú ṣùgbọ́n sàṣàràn ti fún wa ní kọ́ídù kí ni kọ́ídù tó fún wa òǹdè gbogbo ẹni tí ó máa já aṣáájú fún wa kìí ṣe pé aṣáájú ó gbogbo ẹ̀sìn tán ṣùgbọ́n ìtumọ̀ aṣáájú lẹ́ni tí ó stamp òdodo tá a ti sọ pé sálùsúnà ní wọn lálùsúnà làwọn kí náà wọn lálùsúnà làwọn gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń yọ ẹnìkan lẹ̀tẹ̀ rí pé àáfàá súnà lélẹ́yìí má wàá bá wa ti bọ̀ àrọ̀ wa gbogbo táwọn náà ń wí àjọ fi wa o lórí ni gbogbo àmọ́ sọ bá sọ kó gbó nǹkan èèyàn lè kéwú tán nígbà o èèyàn máa kéwú tán ṣùgbọ́n èèyàn àtúnwá padà sí ìpìlẹ̀ torí wípé mo sàwọn ìwádìí kan sí kejì mo wá rí ibi tí àwọn èèyàn ti ní ṣubú àgídí ṣubú àyẹ́dẹ́pọ̀ máa padà sọ̀rọ̀ ṣubú àyẹ́ tó bá yá anabi sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé àwọn èèyàn ìbá fẹ́ jáwọ́ ọlọ́run jì kí wọ́n jáwọ́ tí wọ́n bá gbádìí fèé هذا من الحديث الذي أخرجه الإمام أحمد واخرج امام مسلم رحمه الله في الصحيح من حديث ثوبان مرسل صلى الله عليه وسلم ثوبان ارسل صلى الله عليه وسلم ni wọ́n tẹ̀lé àwọn sàm jáde àbí wàá jáde lọ bí ṣe ń bọ̀ ọwọ́ akọ́símẹ́sì ju bani ma'awiya imam muslim badi sinna wa wọ́n ti sẹ́ akó bẹ́ẹ̀ àbí bá bẹ̀rẹ̀ sí yànnà fila àwọn sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ ń ta àwọn náà bá bẹ̀rẹ̀ sí yànnà fila lẹ́mùsà sálám máa ń sẹ́ parí náà fila yìí ọwọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe àdúrà ojú àná bíi ti pán sàsálàm wa kó sísan sàhábà pé sí òsì ó ní mo bẹ́lẹ̀ wọn bá ní nǹkan mẹ́ta ó wá fún mi méjì kò fún mi nǹkan ìkan tí ò fún mi náà ní pa mí lẹ́kùn kí ni nǹkan àkọ́kọ́ àbí ní sa altu rabbi alla yuhlika ummati bisana ọlọ́wọ́n bá dákun tí ń bá lọ tán mọ́jọ́ jẹ́ pé ìyàn ló fi pa gbogbo wúmọ̀ mi rẹ́ ìyẹn lè máa ṣe lápá kan ayé o ṣùgbọ́n pé yọ́ kàrígbọ́ ilé ẹ̀kan náà tí ó dàbí irú túfánù mọ́ bá ń ṣe bẹ́ẹ̀ alọ́sọ̀tara ní ìní ṣe bẹ́ẹ̀ tún bí mímí ọ̀dà náà wà á là túlìkà ummati bilgọ́rọ́kì bifati rọ gọ́ríkù lẹ́ntómi ń gbé lọ gọ́rọ́kù oníkomi ọmọ gbé yẹn lọ harimu lẹ́ntó gbó haramu ló gbó farahu onídùnnú farihu lẹ́ntí ń dunnú ansa salam ọwọ́ ń pè wọ́lọ́mọ̀ ń bí ọ dákun síbáyìí síbáyìí irú túfánù jọsìn mọ́tòrọ̀ mọ́tòrọ̀ wó jù bá mọ́ láti sánmà tí omi ọmọ jáde lẹ̀ tí ọmọ jáde tí ó wà wọ́ gbó wọn lọ a sọ̀sọ̀ pé mo sáyìn pẹ̀lú ògbó ọlọ́run ìyìn ní í ṣe bẹ́ẹ̀ fún ẹ má ìyìn tó ní ìfomi pa kí ni o ayé rẹ má ó wà kẹlẹ́ kẹta wa alla yaj'ala ba'sahum fima baynahum wa la yaj'ala ba'dahum fitnatan li ba'd rọ́yà mi ṣùgbọ́n tí n bá lọ tán mẹ́jọ jẹ́ pé àwọn mùsùlùmí náà wọ́n tó jórí ibú fúnra wọn ọlọ́run ní ìgbà yẹn ibi tá à ń bọ̀ gangan nù tí ń dá wà láàlẹ́ láàrin wa ègún yìí tó ń ti bẹ́ẹ̀ bó ṣe pọ̀ tó yìí náà àrísísára ń bẹ lọ́n ọ yọ àwọn èèyàn kú ń bẹ but àwọn tó àwọn èèyàn pọ̀ gbogbo ń tí ń pè lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹni tí bá ti ń bá yín dọwọ́ bò ìkànnì o tẹ́ ẹ bá sì wo lọ wò bọ̀ ayé ara ẹ̀ nìkan ló fẹ́ mà torí pé ẹ̀sìn gbogbo wa lájọ ní ẹ̀sìn sẹ́ gbogbo wa lájọ ní wàhálà tá a wá ní hadith àbí ìrọ̀rọ̀ ti túmọ̀ rẹ̀ pé ìdáhùn sídàl amúrù ìlà ghairi ahli tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá ti ń pé káfíńtà kọ́ wa máa rán sọ tẹ́ ẹ bá ti ń ba mẹkáníìkì lórí mímbàrí télọ̀ lórí mímbàrí sọ̀fíọ̀ lórí mímbàrí sífẹ̀njìníà lórí mímbàrí lọ́yà lórí mímbàrí fantadiru sáà ẹ̀tún kálukú ọmọ tún ẹrú àlìjẹ náà dì ayé ti fẹ́ tán jàmáà anábì ti sọ̀kalẹ̀ ó ń kálukú káwá wo iwájú káwẹ̀yìn káwo ń tà ń bá bọ̀ nísìn kí wọ́n sọ pé síẹ̀sì níjànú àbí ò níjànú tí wọ́n bá bí a ò níjànú ìwọ̀n bá ìjánu díẹ̀ tá a bá lẹ́nu ẹ̀ ọwọ́ àwọn na'am ọ̀kan bá ma yà sọ̀rọ̀ ẹni tí bá sọ̀rọ̀ gan mọ̀ báyìí o kì í wọn ni o ní àdúgbò lọ́dọ̀ ọlọ́ ewu wàhálà tá à ń ṣe é fẹ́ sí lójú ọ̀nà jáde ǹjẹ́ ojúmọ́ àtòrí kan àrítí àwòrò mà kí ogun ayé lè gbọ́ kẹ́límọ̀ yìí àrítọ́ ọmọ rò mà nǹkan bá dé wọn pé ọ̀nà ní sálàfí mi yé dáadáa o ṣe àrítí ń pè kọ̀tàṣe àwọn táwà jẹ́ tẹ̀bìlígù akọ tírì ilẹ̀ kí lákọ̀ yóò tírì ẹni tí wọ́n ń pèrè àwọn sáláfí bá dé àwọn kọ fọ́ wọ́n wá pè fọ́ ní tírì fún gbogbo ayé wọ́n sì mẹ́rì wá ayé wá wò bí ẹ̀ ń pàn ní ẹ̀ ń sòdodo torí pé ọ̀rọ̀ rùn kí wọ́n gbàgbọ́ wọ́n ní kí leléyìí wọ́n wà ń ìlà kan kí leléyìí wọ́n tù ìlà kejì kí leléyìí wọ́n ní tìrì ìbá wa ń jẹ́ tìrì ṣé tìrì kọ́ yìí jẹ̀mọ́ sẹ́ẹ̀rí pé wọ́n wí ó sì clear wọ́n sì mẹ́rìtì láyé bá gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n kiri ìtòótọ́ ìlójú ọ̀nà tá a wà yìí sáyé wa ń gbà mọ́ lónìí ọ̀rọ̀ yìí ò clear ṣọ́sọ̀ brother abumariam kò clear sí tá a bá fẹ́ rí proof ẹ̀ èwo ni tírì ló méjèèjì naam wọ́n ní àti ẹ̀ ń pèrè àwọn sáláfí bọ́rọ̀ ẹ̀ sì ṣe rí lọ́dọ̀ wọn nu Ma bọ́ bẹ́ẹ̀ wọ́n kẹ́rì kẹ́rì wá wọ́n ní igi kan rè ayé ló de ní wọ́n lé lẹ́yìn nǹkan wọ́n lòdì méjì èyí tí wọ́n gbé sí láàrin nǹkan wọ́n lòdì mẹ́ta wọ́n ní sẹ́yìn rí pé tírì rè ẹ̀wẹ̀ ntí àwọn èèyàn ń pè ń tírì ẹ̀ka sí alákọ̀yìn iwájú méjì tí wọ́n gbégunra wọn ẹ̀ pé lè ṣètìrì wọ́n lè yí báwo àwọn sálàfí lólóòtọ́ o bẹ́ẹ̀ sì ni tá à ń ṣe àwa la gbé tìrì tòótọ́ lọ bóò ló ṣe wá fẹ́ yáyé ẹyọ mọ àfikà àfi sòrò kan káfí máa ṣàìfọn ká má bínú. ṣé n tí ń sọ fún àná. ihun tó jẹ́ àdúró bí díẹ̀ ìyà tí ń jẹ́ ọmọ kìí kékeré nítorí kíni àwọn tí wọ́n dìsáyìn ayé fún wa lọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yín wọn ò rí tẹ̀sìn wa rò ọ̀rọ̀ wọ́n wá di gbogbo ẹni tó bá ní ọmọ mi o sálọ ọmọ kíw lẹ́yìn tá a wà yìí ọ gbọ́dọ̀ kàwé ọdẹni tí yóò mọ ẹjọ bí ẹ ń pọfẹ pálapàáyé ó ṣeé kí gbogbo ohun tí wọn ti dẹ fún ní ayé gan kó tún gba ọ̀run lẹ́ngbà tó bá mọ kíw tán èyí tó bá tún ní wọn máa mi gbogbo ayé rẹ̀ ìwé lọ́mọ ti kà ìrì ti kéwúrò ó ti dẹ̀ tó ju díjú fẹ́sifẹ́sì lórí ọ̀rọ̀ ọmọ ayé wo lè ní o tọ́lọ́ bá fẹ́ fún ó sì lè má ní o ṣùgbọ́n lójú tíya yóò ní ní wà ṣùgbọ́n líkì àmọ́ yóò sọ̀wọ́ sí báyìí mùsùlùmí wàá rò pé mo ní ìdí ayé ìyìn sì fẹ́ kálíkì àmọ́ òsèké ni o kọ́ bọ́ ọmọ mi yóò kàwé yóò sèké ni o yóò sì kéwù àwa rí pé ìntẹ́ tó fi design we kò tún sáàyè àti kéwù gan bẹ́ kò yọlẹ̀ ìwé iná lọ́mọ ìwà ń rárí mọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n sàmú lọ mọ́sálásí ṣe nǹkan tó fi radmission ọwọ́ bọ́ skul alhamdulilayi ọ̀sán yásìkò oorun yásìkò àsùnbà àbúrọ́dásì àpàdé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àwa ò pa ah, ẹjẹ́ àyàn àmìr láàrin wa àfa ìlọ́tọ́sà samiru torí lẹ́yìn gbogbo àwọn tá a wà ń bì òun ló tún ma súrọ̀ mẹ́jọ lẹ́yìn fatia nígbàun mọ jámiru wa ó sì ń jámiru gbogbo ń tá a wájọ mọ̀ ń pẹ́ ẹ̀sìn gbà náà tá a bá forí korí náà kò tó tá a fa yìí assassin yìí ma wẹ́rẹ́ wẹ́rẹ́ òǹkàlùkù fi parí eléyìí bọ́ sí ọkọ̀ mi eléyìí dára hospital eléyìí dára gbó àmì ìtọ́lẹ́yìn wa ẹni tó tún gbé pẹ́lú jù nù wa lẹ́yìn fatia òtúmọ̀ bíi súnrọ̀ ogun nǹkan yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wá di pé àwọn èèyàn kan ti ti lọ kí wọ́n tiẹ̀ ti kí tó ti dàáfà wọ́n ṣe àwa skul ní ẹ bá yóò ńlá mìíràn ọmọ bá ń sọ ọlọ́run wí ànàbí wí báyìí ọlọ́run báyìí wí báyìí nísìnyí mẹ́rin ìtì gbogbo nǹkan bá ń kílíà sí fáwọn èèyàn pé ah ṣé pé nǹkan tó ju báyìí lọ tẹ́lẹ̀ nǹkan ju báyìí lọ tẹ́lẹ̀ àwọn tá a ti wá kọjá tá a jí àgbà fún wa tó jẹ́ wípé a jẹ́ fìtínà fún umma ṣe bẹ́ẹ̀ tí ó máa rùn dúdú lọ́lọ́ ẹ̀ka jẹ́ tá a bá fẹ́ wọnú ọgbà padà ìntàwà máa ṣe ní wípé ẹ má bẹ̀rù o tẹ bá dìgbà táwọn náà wà ní ojú wárí jù bá ń lọ sẹ́ni gbogbo bí wọ́n ṣe fi tẹ́sítì ẹ̀zámù síjọ́ jímọ̀mọ̀ àwọn tá a jà fún rẹ̀ sẹ́ni tẹ bá ti rí lódodo ààrẹ láti tẹ̀lé yín a sì rí láti pín lọ́lọ́wọ́ rẹ̀ insha allah programu yẹn já máa rí ìta náà bá rí ẹ máa fi hàn wá náà lè fẹ́ kọ́ mọ́sìkì èmi ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ five million rí mo fi ràn yín lọ tó padà bí iṣẹ́ rẹ̀ àwọn èèyàn ń wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ń wá tún wá clear mẹ́rin ẹ̀ wá ni tọba wa rí báwọn a jẹ́ wípé ẹ̀yin nọ́ọ̀sì tún láàmì ìrù wa torí pé ẹ ṣáájú wa kàwé ẹ ṣáájú wa kọjá láàyè a sì tún gbà wípé n tá a bá la rí ń bi ẹ̀sìn tẹ̀yìn ọ̀bà rí tá a bá ṣàlàyé ẹ̀ ẹ̀ ń ti ń kún a lórí lílo rẹ̀ ní. ọ̀rọ̀ sí ń pa bíọ́sìn àwọn àti tàwa padà wọ́n ní kí làmírù yẹn ń sọ ní pé ah, nọ́nọ́nọ́nọ́nọ́ kí ni ẹ̀ ta ko ìròrí mss ìròrí mss kéèyàn ò wí gbólóhùn ìròrí mss bóde lẹ́nu ṣe é rí wípé jahilu ni ọ̀tà kò lórí ta ni o ah àwa ń skul in wa kọ́ bí wọ́n ṣe ń pọ́táyà student lèmi náà irú wọn wá fẹ́ sọ fún mi ìní ìrìn láti jọ pàdé àyè ṣe fámìlì in tó sọ wọ́pọ̀ tó sọ á di mss muslim student kìnnìkan islam ló sọ á àjọ wa kàwé papọ̀ kódà fíìdì wa kọ́ọ̀sì wọ̀ papọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ṣe kí ni o ó sọ a sì fírí ẹ̀mí ara wa bọ́rọ̀ ṣe yẹ kọ́ máa lọ káfí lè láṣeyọrí rẹ̀ torí pé ìmánì náà ló ń kálukú lọ rè ló ń gbàtà jáde ẹ̀wọ̀ ọ́fíìsì tó ń kálukú wa èèyàn fifty ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ìbẹ̀ ojú mẹ́ta lọ in tó gbé kún skul lánàá ìní lò gbogbo àwọn tí ó sáyìn bọ́ọ̀lù tó ṣe lò òkè sí rè àmì ẹ̀kẹ́ ni fi ń lọ ẹnìkan kọ́ lù mí ń pé òṣùtà kí ló ń fẹ́ báyìí gbogbo ẹ tí wọ́n yé ṣe mùsùlùmí wọ́n máa ń fún àmọ́ tí wọ́n máàkì sẹ́yìn náà lè máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ẹ̀pọ̀ wọn mùsùlùmí tóró ti di game of kíni o chance ṣe bí ń gbà tó yé ní ń béèrè léyìn ẹ̀yà àgbàlagbà lẹ́yìn tó bá mọ́ lọ́n ni a máa fi bẹ́ẹ̀ Jamaa agbára òkè agbára ìwà ti kọ́kọ́ ṣáájú yìí àwa yí padà àwa fi fèsì ìjọba wípé àwa yìí ni mss àgbà o ẹni tí wọn bá fẹ́ ṣe ń skul tí wọn bá ti fi ti á ṣe o àníjà mọ òun ó rí ṣe o a sì mọ wípé ọ̀rọ̀ ìwá láti kíni o láti national tún wí national náà tó bá dénú sáré. ńgbàtà wa rẹ̀ ń tí wàá mú wa lọ́wọ́ lẹ́yìn ọ̀dà ẹ̀ abúmùtùmọ̀ yìí náà ó ní ẹ̀yìn ẹ̀dá gbogbo ní táwọn ẹ̀yìn náà fẹ́ ṣe tí ẹ fi ní wọ́n mọ̀ ṣe yìí ẹ má bínú o ẹ ní ẹ̀rí kan sí kejì lòró o ó nínú ẹnjìníà lèmi o ní mo kàn mí ni wípé ọ yàtọ̀ sí báwa ṣe ń ṣe kí ni èso ìrù mss abúmùtùmọ̀ ah, yìí náà àmọ́ ìsì mú ẹ̀rí wa ó ní gbogbo ní tí ń sọ yẹn kọ̀ọ̀kan mi nta wà dúró lé lórí ni kíni o ń là wà dúró lórí stáǹdì mss lélẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́mi o òfòkọ̀ bóńtọ̀n láti rí ń pèrè ní phd oda mss náà ló pé àlọ́dún kan labasala yìí masailu kan àtẹ̀mẹ́yọ́ sẹ́ra ntẹ́ lọ́ba ní afa ah, wà lélẹ̀ ah, ó ti gbé kíní ìkọjá lẹ́fù bí tá a fi ọ̀rọ̀ sí wàláhì lẹ́dí láìláìlá ọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀ ọdún kan ọdún méjì mẹ́ta sísìn o dókítà ó ní ẹ̀yìn dókítà kílẹ̀ yín ó náà ṣe arabic àti islamic studies mo ní à ṣẹ̀ríà lẹ́yìn ṣe ó ní no eh, al Islamic wal-islamiyat arabic literature ah. dókítà ọlọ́run ó kẹ́mi àtẹ̀yìn o ẹ kàn atúnlé kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bíi pé student làwa náà àwọn bí tí ẹ ti rí mistake ẹ ṣàlàyé ẹ káwọn náà tún bẹ̀ sí nínú ta sọ jáde ó ní ẹ̀kọ́ náà ń sọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó ti ní bá a ṣe fẹ́ limit ẹ̀sìn fáwọn ọmọ yẹn àti bí bá a ṣe ń gbọ́rọ̀ bọ̀ fún kankan so lẹ́nu yín dókítà ìkẹ́sìn ìdánù ẹ sọ wọ́n pè ọ̀ sí kílórúkọ rẹ̀ kọ́ wá ṣàlàyé nǹkan kan fáwọn èèyàn ní end of year party school kan ọ wá ní ọwọ́ sọmọ kẹtó ń lò jáàbù bláàkì oúnjẹ bá ti ráwọn eléyìí àti afẹ́ fọgbọ̀ ẹ̀sìn rí o wí sọmọ rí o ìkan tún lo kéèpù kékeré báyìí wàlúù ebi inú ilé ọ̀run làwà yìí à ní dákun èèyàn ti á ni ó lo kéèpù kékeré oníṣẹ́ eléyìí náà ó ti fẹ́ fẹsẹ̀ lẹ́sẹ̀ rẹ o ọwọ́ àríkà tó lo skáfù ó ní eléyìí lọ́mọ mùsùlùmí gidi wọn ò mùsùlùmí jíjẹ lẹ́yìn ìgbà lọ́mọ di kiri yó prọ́fù sì náà náà o ẹ pé kí ni gba prọ́fù lè wọn gbà lórí bá a ṣe gábẹ́rẹ́ o lórí Arabic and Islamic studies ìní ẹgbàlẹ́ o gbogbo adúgbàdo ọlọ́run ní ta gbọ́kàn ọmọ tó ti padà sínú ẹ̀sìn o <laughs> kọ́lọ́ mọ́jì òtún ẹ ẹsẹ̀ kẹ́lẹ́ ẹsẹ̀ kó o dé ní í tá a bá lọ́lọ́run wọn dà fún ọ nítorí ó ti bàjẹ́ ńkọ́ mélòó ló bí gbogbo tó o bí yóò tó mẹ́wàá ọwọ́ ń bẹ́gbẹ̀rún ọmọ mùsùlùmí sọ̀rọ̀ ó sì ń dorí wọn rú níbi tá a pè ní citadel of learning tó ẹ káwọn yóò ti mọ̀ pé ọlọ́dà nàbí wí báyìí káyẹ̀sì borí mímbàrì ń bẹ̀ kọ́ ọmọ gbogbo ọmọ tí bá ti ń lo kéèpù tàbí bá ń bojú gbogbo ẹ̀yin òmìtẹ́ ẹ bá bí ọmọ yẹn lè jèrè ẹ̀ tọ́lá ti ń bá sọ̀rọ̀ fẹ́ ba ẹ̀jẹ̀ fún yín ni ibi yíwa yíwa yìí náà àwọn ẹ̀sìn bùnmí ni ọlọ́run jẹ́ atán sórí dáadáa o mọ̀jẹ̀ àṣìṣe o a ní wàhálà kankan àwa yìí náà wà lára wa o a ní kí o a ah, ní wàhálà kankan àwa náà ní kí ni o wàhálà warawa. wa jamaa ìjọ mọ́sálásí bá ti dà báyìí gbogbo onúlé mùsùlùmí sì ti ń naam mọ́sálásí ti bá ti ń dà gbogbo onúlé mùsùlùmí sì ti kí ni o ń ti ń dà tí àfọ́ ọ̀jẹ̀ tí ó sọ eléyìí fún yín gbangba níwọ̀n bá tún dé kọ́rọ̀ yóò tún sọ nǹkan mi ẹ̀ sí wàá sọ gbélé ní àhà ọ̀rọ̀ ayé ti <laughs> àwọn èèyàn náà mọ́ra olórí ibú ẹni tí ó pín ẹbẹ́ ah, ni wá ní à ká ní àpè lórí ibú wọn dàǹgẹ́rù mọ̀ <laughs> wọ́n pọ̀nà dàmọ́ èèyàn lọ́wọ́ ẹ ọlọ́run jẹ́ atọ́sórí ìyọ̀nà rẹ o ọlọ́sọ̀tara wa ni ọlá tí mo gbé fẹ̀yìn bà ní Israel nítorí wípé lásìkò yìí sì ni àyànfẹ́ mi lórílẹ̀ tọ́rẹ́yìn náà tún lẹ́rù mi tẹ́ ń sinmi. tẹ́ ẹ bá wá fẹ́ pín ọlá ìtàn ànábì tẹ́ ẹ bá nínú ìwé tí mẹ́lọ́wọ́ yín o ẹ ń bá balayé nínú yín kọ́ gbàgbọ́ o ńgbà ànábì dé ọgbà wọn wọ́n tún wá wọ́n tún pa asọ̀rọ̀ wa ni wattaqu àtìmí àtẹ̀yìn náà àti tọ́lọ̀ tó yọ̀rọ̀ kọ́njọ́ náà tó fi kárí gbogbo wa ẹ páyà àjọ kan wàtàkù yawman la tajzi nafsun an nafsin ẹ̀mí kò ní bẹ́ẹ̀mì kan ru ọ̀rú ẹsẹ̀ rẹ̀ kò lè gbẹ̀mí kan lẹ́njọ́ náà lọ́wọ́. wàtàkù yawman ọjọ́ tó jẹ́ pé alọ́sọ̀tọ́lọ́ máa bínú jọ náà ní bínú tí ó bírú ẹ̀ rí kò sì tún ní bírú ẹ̀ mà àwọn ànábì rẹ̀ ǹjọ́ náà mọ̀ pé nọ́fsì nọ́fsì gbogbo ànábì kọ̀ọ̀kan tí wọ́n máa sọnù ìrí nǹkan mi ìrò mọ́jú ara mi lọ lónìí ó ń kálukú àrọ́wọ̀ máa ní wá a máa wá pariwo pé ya Rabb ọlọ́wọ́n bá mi iqdi bayna al-anam wá dájọ́ láàrin wa walau ila kọ́dà kọjá mi ọjà àná wá dájọ́ ntí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ òǹkàlùkù ó tún rí sí òpin ìnira ọjọ́ wo ọjọ́ tí ò ní sí ti ń pè pírẹsidẹ́ǹtì mà pírẹsidẹ́ǹtì ń bo ta ni ọ́ tí ò ní sí ti ń jẹ́ gómìnà mà gómìnà ń bo ta ni ọ́ tí a máa nù kẹ́ni o kíní kẹ́ni o kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mà àṣùgbọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ gbàgbọ́ gbogbo ẹ̀ tí ẹ̀ ti gorí oyè ìrídà lónìí ebe ẹjọ́ rẹ̀ pẹ̀sìn lórí lánàá náà ni ẹlòmí ò tún complete níwájú ọlọ́run àpẹẹrẹ yẹn náà láàrin yẹn wattaqu yawman la tajzi nafsun an nafs ẹ̀mí kan kò lè gbẹ̀mí kan lẹ̀ ń dọ́nà lọ́wọ́ ẹ̀mí kan ò lè sẹ̀mí kan láǹfààní wípé ọ̀dà kò burú ọmọ mẹ́wàá mo bí wọ́n sì wọ́n sẹ́rẹ̀ mi ó jẹ́ fifty million wọ́n lọ́mọ eléyìí ó ní di five million tó kú tí òfin ní wọná ẹ ẹ mú mi fifty million tèmi torí pé wọn kulẹ̀ tí wọ́n mi gan pé thirty bẹ́ẹ̀ gan ó kulẹ̀ tí gbé mi wọ kí ni o àlùjànnà kò ṣeé ṣe fún bàbá sọ ń jọ́nà kò ṣeé ṣe fún yà sọ ń jọ́nà asa sọsọ yìí pé ya ayyuhal nas mo pe yẹn ittaqu rabbakum ẹ bẹ̀rù Ọba subhanahu wa ta'ala inna zalzalata as-sa'ah ọ̀wá yìí ìjọ gbèrè àlìkìyàmá shay'un 'azim nǹkan tí èsì kékeré ni yawma tarawnaha tadhhalu kullu murdi'atin amma arda'at ọjọ́ tó jẹ́ pé gbogbo obìnrin tí ń tọ́mọ lọ ọwọ́ tó kú pẹ̀lú ìtọ́mọ lọ tí wọ́n bá gbèrìdè pẹ̀lú ọmọ ńjọ́ náà kárí náà rí rẹ̀ bèlè pé yóò rí náà rọmọ ẹ wo tí ó mú obìnrin tí ń tọ́mọ tí òfin ní rí ọmọ ẹ̀rù mọ́. wàtàdọ́wù kúlù dáàtì hamlin hamlaha nítumọ̀ kan lọ́dọ̀ àwọn afáwọ̀ ní tafsir gbogbo obìnrin tó lóyún nú tó kú toyún toyún ọ̀wà rírì ìjọ́nà ó sì máa mú ọmọ ó sì máa bọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ìbáàdùn oṣù kan ló fi kú oṣù méjì ni o mẹ́ta ni o ìrún ajọ́nù ó mú wátàrọ̀ náà sùkárọ̀ ọmọ wa ara wọn yẹn tí wọ́n máa hún ìrà tó ti mu tí yó wọn kàdùkọ́ sàmà pa rìdà wọ́n máa hún bí sùkárọ̀ ọlọ́run ní kì í sọtí ní pa wọn walakinna adhab Allahi shadid ìyà ọlọ́run ọba tó ń kálukú ń wò wájú báyìí nígbà tí a bá ní jẹ́ àfisàndà ma muslim wọ́n lọ rè mú iná wá sab'una alfa malakin seventy thousand malaika ni wọ́n máa wọ̀ bọ̀ pẹ̀lú okùn ìjánu seventy thousand ni ó ní ìjánu kọ̀ọ̀kan kọ̀sẹ́ tó tó dàmú àfi seventy thousand malaika ló tó dájà mú kọ̀ọ̀kan mú ni wọ́n máa hó bọ̀ onílọ́dọ́tọ̀ ṣàdéhùn fún mi o mo ti mú ebi mọ́ra ti pẹ́ o hàn dá o hàn dá o wọ́n mọ̀ wá sọ fáwọn bíi ádámà gangan fúnra wa bàbá ń jọ́nà wípé ibà fi bí ẹ̀sánnáàr mm. wá máa yun ọmọ nánú ọmọ rẹ yóò ní kó èyí mi ọlọ́run ọba ọlọ́run màá ní kò burú nínú gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan máa yọ ẹyọ kan sọ sáré jẹ̀nà máa da náírà ninety nine yòókù lọ́nù náà ẹ wo àdánwò bàbá wa àgbà ìwọ ni ọmọ wa yọ̀rọ̀ wọn fún rẹ. ìntà abálakọ̀ lẹ̀rẹ̀ o ìntà sàsàràmù sọ fún ààrẹ o ẹ̀gbọ́n tí ṣe é wù fún wa ó ní gbogbo ẹ̀ mùrídì tẹ́ ẹ̀ bàṣà ti ta mí lẹ́nu ń fi gbogbo yín mú ní gbangba lè kí ẹ sábà pé mi ò ní ìrìn ṣèṣirò ó ní bẹ́ẹ̀ ni bàbá tàti ẹ̀ ní àdá dúró. ńgbà ń bá wá dálì jẹ̀ náà tèmi ń wà fi ń kálukú lẹ̀ pé wọ́n lọ àyè jẹ́ o wọ́n náà máa gbá bí jẹ́ lọ́wọ́. ńgbà ló tún wá bàṣẹ wù láṣìírí ásídẹ́ǹtì nìyàn bá lọ ìwọ̀nba tí wọ́n sáré sá iná nìyàn gbó mọ́lẹ̀ ẹ̀tún wo ẹni tó tún bẹ̀lẹ́ yóò tún ní í ṣe ibrọ̀ ṣèitán ọlọ́run mẹ́jọ jẹgàbẹ lórí ọpọlọ wa wọ́lájà kan sọ̀rẹ́ ẹ̀yin yahudu ẹ bẹ̀rù ọjọ́ yìí ẹ mùsùlùmí náà ẹ bẹ̀rù ẹ wala yuqbalu minha shafa'atun hmm, àwọn àfáà ní ọ̀rọ̀ yìí ọkẹnu ọjọ́ náà lọ́nu a ní gbápẹ̀ wọ́n ló ní kọ́ edu àṣetùmọ̀ rẹ̀ ni wípé wàlà yuqbal min shafa'atun lil kafirin gbogbo ẹ̀ ń bá ṣẹbọ pàdé ọlọ́run ọba ń jọ́ náà kò sẹ́ni tí ó sì pè fún un. eléyìí bí khilafi àkídà mu'tazila àwọn mu'tazila wọ́n ní gbogbo ẹni tó bá ti gbé ẹsẹ̀ dọ́rùn khalidun mukhalladun finnari abadan ká jáde nù náà máa. ṣùgbọ́n gbàtà ogun ọ̀tá lọ́sà sọ pé kò ní í sípẹ̀ fún nínú alukur'an arípìnà kẹfìrí ni fáma tanfa'uhum shafa'atu shafi'in fama lana min shafi'in wala sadiqin hamim. àwọn kẹfìrí gbogbo ẹ̀ ń bá ṣẹbọ pàdé ọ̀sọ̀ tààlà lálẹ́ kìámà kò sí ẹni tí ó sì pè fún àwọn àfáà ní kí ló táwọn fi tú bẹ́ẹ̀ túbọ̀ sàṣàrà ó ṣe ìfirinlẹ̀ ìṣìpẹ̀ fún àwọn kan àwọn ni àwọn mùmìnì tí wọn ò ṣẹbọ ṣùgbọ́n tí wọn lẹ́sẹ̀ kan sí kejì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣàfáà lálìkìámà ó póríṣiríṣi ọ̀pọ̀ ìyẹn làwọn kan sì gbọ́ wọn ní kò dùn àwa fáwọn mùsùlùmí yẹn wọn ní kí ló dé wọn ní sẹbi wọn sọ pé ànábì àwọn ṣẹfíù ni olùṣìpẹ̀ ni kánibí gan tó lọ láyé gan ó ti sáyìn wọn wípé ọ̀daràn làwọn ọmọlẹ́yìn wọn torí ọ̀daràn ni àmọ́ sì pẹ̀ fún àwọn àfààní ṣe ṣubú àtẹ nínú wọn ní ẹyin kò yé yín ni ìpẹ́ tánàbí ń tọrọ tọ́jẹ́ alimakọ́m alimahmud tàǹbà wàsílà tàǹtọ́rọ́ sàlám òun ni aṣàfà àtúlẹ̀ ọdúnmá ìlúkúbọ̀rọ̀ ìpẹ́ gbogbogbò nígbà tó sàtúwò ní sí etí sẹ́ni kankan yóò sàmà bínú náà ni tí gbogbo wà lórí ìdù ẹ̀kún wà dé bí mùsíbà ti jàǹbó ń kálukú ṣe tó bẹ́ẹ̀ lẹ́kùnrin lomijì ó ṣe tó omijì ẹlòmíì yóò máa sàn nílẹ̀ tẹlomi yóò rè kókósẹ̀ rẹ̀ tẹlomi yóò rè dúgun rẹ̀ tẹlomi yóò rè dodo rẹ̀ omi tó sun jáde lára ẹ̀gbọ́n pẹ̀lẹ́kún ni o ànábì ni tẹlomi yóò mọ̀ tán tí wọn ò tún ní rí ń ta mọ́ tí o bu ti lọ́lù ọwọ́ akọ ẹni tí ọwọ́ abẹ́bẹ̀ pé ọlọ́run wá adájọ́ alọ́mọdà gígì nínú àdìsí àbí ìrọ̀rọ̀ tó gún ẹ̀ tí ń bẹ́nu sọ̀hí òun kàlùkù àná bí ọmọ sọ báyìí bí sọ báyìí bí sọ báyìí bí ọmọ mẹ́rin wá bí ọmọ mẹ́rin wá ah ìyìnlẹ̀ sí báyìí ìyìnlẹ̀ sí báyìí sí mi ìyìnlẹ̀ sí báyìí kọ́lọ́n tó wá sọ̀rọ̀ sàlám àbí ọwọ́ àmọ́ bọ̀ ní arúṣù oṣù ọlọ́run wà á forí balẹ̀ yóò mọ̀ wá ìyìn ọlọ́ba sọ̀tàlá ó ní lẹ́yìn kẹtẹ́nìkẹ́ tí yìnyín rí ilẹ̀ hàmínì ọlọ́run fi mọ̀ náà jọ́nà wọ́n mọ̀ pàṣẹ sàlám gbórí òkè ya Muhammad gbórí òkè a ti sàdéhùn pa fún ọ ní ààyè náà a sì pé àdéhùn fún ọ lónìí sal tuuta washfa tushafa máa béèrè ń tọ́gbà wù ọ lónìí a fún ọ máa sì pẹ̀ a gbà pẹ̀ látẹnu rẹ dájọ́ yìí náà ni mo sì wá sí tẹ́tí ń wà dájọ́ ìpẹ́ kánú àwọn èèyàn kan bẹ tàbí sàsàràmù ó tù sí pẹ̀ fún kíkọ́ aṣọ àtàlà àwọn ilé ìjìyà pọ̀fẹ̀sìn wọ́n sì farolẹ̀ fún ọ̀pọ̀ láyé bá ń lékún dáadáa wọn sí lálìjẹ wọ́n ti jọ́mọ àlìjẹ náà tẹ̀lé o ìpẹ̀ kan tó ń bẹ báwọn. àwọn èèyàn kan wá ń bẹ tẹ́ pé wọ́n gbé bí àmùtí déwájú ọlọ́run tí wọ́n gba túbà rẹ̀ tó kù láyé zina àwọn ẹ̀ṣẹ̀ ńlá lámì nǹkan sí kejì tẹ́ ẹ pé ìdájọ́ ọ̀nà ti fẹ́ kò lé lórí asọ́sọ yọ̀ yọ̀ǹda àwọn irú ìpè eléyìí kìí sáà bí nìkan ni ó sèyìn kọ́dà àwọn ànàbí ọlọ́run asọ́ ọmọ sọ pé ọ̀ya ẹ̀yin ànàbí ẹ̀yin náà máa sì pè àwọn ànàbí náà máa sì pè fún gbogbo àwọn tí ọ̀sẹ̀ bọ́ nu wúmọ̀ àwọn tí wọ́n kàn lẹ́sẹ̀ kan méjì lọ́rùn tí wọ́n ti fẹ́ di pé iná ti fẹ́ di ọ̀ràn yẹn léyàn lórí tọ́lọ́ yìí wọn kò tí wọn ní wọ náà àwọn èèyàn kan tún bẹ́ẹ̀ tọ́jẹ́ wípé in tó kó bá wọn ó gbin àwọn náà wọn ó tù sí pẹ̀ fáàyàn náà wọ́n yún àná kó nínú náà níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan àlìjẹ́nà tẹ̀ tí wọ́n ní a máa ń lọ ìta bá ń lọ lára ìran ṣàfá àánú nígbà bá díẹ̀ nu àlìjẹ́nà insha Allah láti mi àtẹ̀yìn làábàbà tí wọ́n tó ti ti pa. ẹ ti ní àmọ́ bọ́ ilẹ̀kùn tó ní títì pa yìí Ridwan tọ́jọ́ mọ̀lẹ́yìká tọ́jọ́ gà fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́nu géètì àlìjẹ̀nà ẹnìkan kò ní ṣáájú ń ṣe ọlọ́run ó gbàtà àwọn ànábí ọlọ́run pátá wọ́n máa tó bọ̀ lẹ́yìn rẹ̀ náà ni bá a ṣe jẹ́ sáfù kíláàjẹ̀ one hundred twenty. ẹ̀tún wá wé mà á tún wá fara wa lọ́wọ́ báyìí lẹ́lẹ́gbẹ̀ẹ́ kò sì sẹ́ni tí ó wọ̀ ṣáájú ara wọn nínú àtàmúlẹ̀ yìí lẹ́yìn táwọn ànábí ọlọ́run bá ti mẹ́ wájú àbí ọ wà débi ẹnu àlìjẹ́nà yóò mì ilẹ̀kùn báyìí rẹ̀dùwọ̀n ó wà bóòdì à àbí sàṣà òjìdé wọ́n ti ní ìgbọ̀rọ̀ sí náà tẹ́lẹ̀ tí ń bàrí ọ. ìyẹn ló fà á tọ́lọ̀ ń fífi wáwò sí tibẹ̀ nínú suratu zumar wasiqa alladhina taqaw rabbahum ila aljannati zumaro hatta idha ja'uha wá wá wá litakhiri ni torí pé ńgbà tó débi ta kèfèrí kò sí wáwò mẹ́ wọ́n ti bá sí sílẹ̀ iná ti ń retí wọn. wọ́n mọ̀ dánwọ́ bẹ̀ ni gbígbà ń lọ́mọdé àwọn náà jọ́rọ̀ rí ó dòdòdó lẹ́mìí wa sẹ́ni ọba fẹ́ là ní ọlá di àlà ridwan ọwà máa pé ìrẹ́ iná ni àní ń sí fún ń gbọ́dọ̀ sí fẹ́ nìkan ṣáájú rẹ̀ ó sì fàfà sàlám ìpè kanu bákan náà gbogbo àwọn ọmọ gbọ́ rẹ̀ tí wọ́n kú tí wọ́n ìbàlágà tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àánú ó tún sípẹ̀ fáwọn òbí wọn lálẹ́kì àmà gbogbo tí wọ́n pasójú ogun ọlọ́wọ́ bàṣọ ta'ala ní ti tòótọ́ tí èso ogun tó ṣe lù ú tí èso pa fẹ́ gba gáràjì ẹ̀sìn ọlọ́run lọ dáná tí èsì pa ń jàjà ẹlẹ̀ barakallahu fik ẹ wò ẹ ká máa tàjẹ̀ ẹlẹ̀ wọ́n wá sọ di nature Sulaiman àti abrozaki náà wọ́n gbà dà síra wọn wọn ni ẹ má dà o nature ah ò lè gba garaajì rọrùn nature ọ̀sẹ̀ wọn ni bí wọ́n ṣe máa gba garaajì nù. nígbà wàhálà bá dé sọ pákó náà tí wọ́n yọgi síra wọn wọ́n ní ẹlòmíì ngìlọ́ ọrùn rẹ̀ ọwọ́ wọn ni kò ṣeé dá sí à ní ti fẹ́ pàrọ̀ baálé ni ẹ̀mọ́ ṣe bá ń sọ pápá nature ọ̀sẹ̀ wọn ni ndí ọba dìtàn mẹ́lẹ́ran náà àná tó kára bóde wọ́n fẹ́ change chairman wọn ẹlẹ́ran ni nature ọ̀sẹ̀ wọn ni ẹ má bàa dá sí o kọ́ra ò ti yé ìjọba gan ẹ jẹ́ kí sọ pàtì náà ọ̀sẹ̀lẹ̀ kí wọ́n máa farin yọ nísọ̀rin ẹ jẹ́ kí ni. naam ntẹ́ mẹ́gbọ́n náà àwọn èèyàn ni wípé nature ọ̀sẹ̀ wọn ni ẹsẹ̀ kí ni o ẹ̀fihàn lẹ̀ gbogbo oyún náà láàjọ pàdé o lálìkì àmọ́ o àtúndétò àti onítsọ́ aṣọ àṣọ yìí pé gbogbo kìfìrì pátá òsì pẹ̀ fọ́njọ́ náà wala yu'khadhu minha adilun. adilun kọjá wípé ẹnìkan jọ náà yóò lò ní nǹkan kankan láti fi gbára àwọn lẹ̀ tàbí fìdáwù kí o sọ pé ah ń wà máa làlìjẹ náà ọ̀rọ̀ dáàdì mi ọ̀ wà já náà ọlọ́run jẹ́ ń bá ń lo ayé wọn náà no kò sí lálìkì àmọ́ nígbà àfáwárẹ̀. na ń dà lọ girigirigiri lọmọ kí ọkọ pé a ah, a ṣe kó bàtà tẹ̀lé náà ni tààtò gbági náà bá ń lọ ọtọ̀ ẹ bá ń pa padà náà ọlọ́ọ̀bá lò ó no ẹlòmíì tó tún gbogbo tó pọ̀ níláyé ọ̀nà wọ́n wà bẹ̀rẹ̀ wípé gbogbo tó ní ìkọ́ so o lè lónìí yóò ní ń ìyàrá gbà ó nàìjíríà tó nkó tó nkó tó nkó ó ní eh, ohun ti gbọ́ ohun kó ń tòótọ́ ayi nda náà ṣé kí n má wọ̀ náà ṣe ń dalẹ̀ ní kí n má bà wọ̀ náà <laughs> kò wúlò mà lónìí kò sí kí ni o kò wúlò ń wà dúró àwọn tó palẹ̀ kan lọ tó fi jẹ́ pé à ń wọ ọ̀pọ̀lọpọ̀ lé lónìí kàn máa wẹ̀rí ọmọ pé nǹkan kan ti gbanú agolo míìkì kọjá rí gaari lọ́pọ̀lọpọ̀ mọ̀ pé wọ́n ṣe fún tí wọ́n bá pé kí yọ̀ọ̀lá agolo gaari kọ́ mọ̀ pé nǹkan kan ti kọ́kọ́ kọjá nú agolo ń agolo kí ni sẹ́ Ah, <laughs> bẹ́ẹ̀ bá wárí nìkan tí ń kó ṣúgà kún ní mú kákólà ní mú kóòkì ní tí ẹ̀kọ́ gbọ́dọ̀ nàìjíríà ní pé ah, owó ẹ̀ ti dé tí ọ̀bà jẹ́jọ́ ọdún o wọ́n wà máa pò ń kálukú kalẹ̀ wípé wá fásórọ́ọ̀kì rẹ dí o. <laughs> governor's house wàá fi di lóhùn lè ọlọ́run lóhùn ọgbà Allah subhanahu wa ta'ala ní ibi ló ti ṣe tún ṣe o arusa salam ọsàn fún ọsàn sahaba ọmọ ọmọ bí wọn léèrè ni wípé la laysa ahadun yanju illa bi rahmatillah la yanju ahadun illa bi rahmatillah tí wọ́n bá lẹ́nìkan lálàlíkì àmọ́ kì í ṣe sí ọwọ́ rẹ̀ ní ìlà ìkí ọlọ́run ni yóò ṣe bọ́lọ̀ ṣe ni ó ṣe o ṣùgbọ́n kò lè ṣe gẹ́lẹ́ bí wọ́n ṣe ràn jàmá ọmọ tó sunkún wá báyàn téèyàn sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ lèèyàn jẹ́ fún píríncípà tẹ́nìkan ọ̀rá nìyàn àti ẹ̀ báyìí ló ń bá sunkún wá tí kò tí ẹ̀ pàṣẹ náà ni wọ́n fẹ́ẹ̀lì òun ni fẹ́ẹ̀lì bó ọ̀dà answer paper rẹ̀ dà tọ́ dáhùn and questions sì ó ní ìṣẹ̀ exam forty nine ni àfúlótì ẹ̀bà ń bẹ̀ tó ní àdìẹ àfùkún ọba fi sí kó di fifty ṣe bí ń gbòó ṣe ni. amsterdam náà sì lò wípé ẹnì kọ̀ọ̀kan yín tí ń bàbá sì pè ẹ̀yin náà ẹ gbé dáadáa wá <laughs> ó gbé dáadáa wá ni o amsterdam wá ní wọ́n wá ní amsterdam wà áńtà ya Rasulullah wàlà áńtà àti wọn náà ebi sọ wọ́n ti ọ́ sàtì anabi ni wàlà ana illa an yataghammadani rabbi bi rahmati àtẹ̀mí gan àfi kọ́nà náà tó fi ìkẹ́ rẹ̀ bẹ́mi náà lò jẹ́mẹ́ ẹ̀gbọ́n tá sàn wí kalẹ̀ ẹ wọ àwọn tá àpọ̀lọpọ̀ àwọn èèyàn ń tẹ̀lé láyé lẹ́nì ẹ wọ nǹkan tí wọ́n ń sọ ẹ wo ìdírẹ́bẹ̀ fún Allah subhanahu wa ta'ala ẹ wo wáàsì tọ́lọ́ ń ṣe fún yahud tó sì dojú ọkọ̀ gbowó káwọn olè tètè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mọ̀ pé oríire léyìí o. wàláhùmíún sọ̀rùnà lẹ́yìn àhàdùn yẹ́gọ̀dọ̀bù lè kò fàárì yàwó mẹ́dìn áwòyàn tẹ́sìrì lẹ́hùn kò sẹ́ni tí ó sọ wípé ìwọlọ́n ah, ẹ tòótọ́ lọ sọ pé ọ̀fẹ́ bí àjẹ́ kẹfìrí but n tó fi ń jẹun ti pọ̀jù kẹ́ ah, àwọn ìtàwí ta ló dájọ́ yẹn náà ogún ọdún no àtúnjọ́ yẹn dá wọ́n ṣe lè jí kíló kọ́ rẹ̀ tẹ́lẹ̀ yẹn kẹ́nìkan rọ́rọ́ èrèlẹ́ ló jiná wọ́n ní seventy five billion seventy five kíni billion ẹ̀rọ kọ́lọ̀ sọ seven hundred fifty thousand kọ́lọ̀ seven hundred fifty thousand. ọ̀dọ̀ ẹ jẹ́ àgbẹ̀ sí ten percent iye tó jì kọjá seven hundred fifty million àbí náà kọ́ni ten percent seven hundred fifty billion. Oh, no no no no no no ẹ̀rù rẹ̀ tún sọ̀rọ̀ mẹ́ẹ̀ ẹ̀rìn sákìlẹ̀tà yín adọ́dọ̀ yín lọ́tùnla ọlọ́run ní kò sí fún lálẹ́ kìámà o kò sí fún láyé bí gan tẹ́lẹ̀ náà gbogbo ẹni tó bá gbórí ibú wájọ́ náà lọ́hùn kò sẹ́ńtì ọ̀ wà máa gbarata fún wa pé wọ́n lọ́hùn ó sì afẹ́ fìyà jiyàn tó báyìí no wàhálà ọ̀hún yóò ń sọ̀rọ̀ nù kò sẹ́ni tí ó lè gbarata kan fún wa tí wọ́n pè ọ̀dà tí èèbá ṣe tán táàrò yìí lọ́jọ́ àyìn ọmọ báyìí ó kò sí. anabi ibrahim alisatasalam yóò máa wá lọ rè dúnjọ́ náà lọ́hùn torí bàbá rẹ̀ nítòsí ọlọ́run sọ̀tàlá ya Rabbi gbèsè wánú sàyíndà Bukhari mọ̀tàlá àdéhùn tó ṣe fún mi wípé wala tukhzini o ti lóòní dáyẹ̀yẹ́ mi lẹ̀ lónìí bá mi rè o bó ni ó ṣe bọ́ sálí náà lónìí tí bá mi bá sì wọ̀ náà o ti tẹ́ mi o sì tún lóòní tẹ́ mi èyí sì ìyá àdéhùn. ojú ẹsẹ̀ lànàbí Ibrahim ọlọ́wọ́ fún ràn wò yóò wòran lọ ẹgbẹ́ rẹ̀ tí ó bá wó báyìí ọlọ́wọ́ wà á pa bàbá rẹ̀ dà yáà dàbí ìkookò tí ẹ̀jẹ̀ ti yí la téèyàn ní fẹ́ lè tún wò lẹ́ẹ̀mejì ojú tí ó bá gbé padà báyìí padà èwo lé wa èwo ń tòsí tẹ̀gbẹ́ mi ẹ bá ń gbẹ́lẹ̀ ikú o fúnra náà ni wọ́n fẹ́ nu ẹ̀ ti padà sínú náà lọ́n kí wá lè mi àti yóò pè tí a o bàbá ẹ̀sìn nu ọlọ́njọ́ járe àtàwọ̀ àtìyàwó àtọ́mọ mọ́jì àjọmọ náà mọ́jì àtọ́wò gan wọ́n jẹ́ kó sọ rẹ̀ àtàwọ̀ àtàn ẹbí wa mọ́jì àtọ́nà rẹ̀ wo wọ́n jẹ́ kó sọ rẹ̀ síjọ́nù rẹ̀ wa sànú wa kéèyàn ò jí àlàlíkì àmà gbogbo nǹkan mà ti ṣe sànú wa síjọ́nù rẹ̀ wa fún wa ń sùúrù tòótọ́ láyé ń bì jẹ́ a lè tán sórí ìyọnú rẹ méjì àtán sórí ìbínú rẹ mọ lùà fi ìbínú rẹ lórílẹ̀ ìyọnú rẹ ni olùwà fún la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.